بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله لا أقف منوضة ذكر الكيد من وساج ونبي محمد صلى الله عليه وسلم كنا مباعا وصحابة لا تبعا تفتح لا ناس abẹ́lẹ́wọ̀n fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́n kò tí kọ́ wọn pẹ̀lú wọn pẹ̀lú àwọn ti arahama rahim nítẹ̀síwájú nínú àdísì tí a máa ń kà fúnra wa àdísì táwọn máa kà lé ní àdísì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún الحديث الخامس عشر عن عبد الله بن عمر رضي الله عنهما àdìtì àfa abdullahi ibn umar náà ní kọ́lọ́n kọ́ bá ẹni sí wọn. kọ́ọ̀l wọ́n sọ wípé káànàtì imra'atun li umar tash'adu salata subi wal isha. wọ́n ní ìyàwó àfáwà umar wọn a máa wá kí ìrun àṣùbà àti ìrun ìṣá fil jama'ati fil ni jàmá ní mọ́sálásí fàkíìlà láhà wọ́n wá sọ fún wọn yí pé lima takharujin èsì ọ̀tọ̀ ọmọ jáde wá kírun ìrẹ arábìnrin yìí fakọ̀dì tààlàmín wọ́bìn yóò sì mọ̀ yí pé anna umara wayagar umaru fẹ́ kọ́ ọmọ wá kí umaru máa ń jowú gan pé kóbìnrin wọn má jáde arábìnrin náà dáhùn pé wà má yẹ̀m náà ò ní áyín yẹ̀ni á ní à ó má rò ọkọ̀ fún mi kí n má wà o ó má rò sí kíni kò hàn náà kí n má wà. kọ́ọ̀lù afọ́ abdullahi bin umar ní yẹ̀m náà ìhú kọ́ọ̀lù rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n ní tó kọ̀ fún umaru láti má di ìyàwó rẹ̀ lọ́wọ́ pé kọ́mọ̀wá mọ́sálásí. ona ni qalu rasulillahi sallallahu alayhi wa sallam orata nabi so pe la tamna'u ima allahi masajid allah e ma se di awon obirin lowo lati mama wa masalasi e ma se ma ko fa awon obirin lati mama wa masalasi anabi lo soro yi bi o se be ni afa wa umar ibeki awo de jari tabana ti ari pe aka hadisi kan nínú fẹ́ Bukhari tanka wípé àbá Umar náà lọ́kọ́ rí ìyá wa sáwọ́dá ń jọ kan tí wọ́n lọ lè ṣe gbọ̀nsẹ̀ pé àà ẹ̀yin náà tó jáde ni ẹ̀ ń jáde ó wo bóun ṣe bóun ṣe nífẹ̀ẹ́ kí àwọn ọmọ jáde kó nù létò ó wá ń sọ bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ànábì náà kó tá lọ pẹ̀tọ̀ àṣẹ ò tí ìwà pé káwọn ọmọ jáde o àwọn sì free àti jáde láti lọ sí gbọ̀nsẹ̀ pé obìnrin náà lẹ́tọ̀ àti lọ sí gbọ̀nsẹ̀ nígbà tí ó yọ̀ àbọ́kọ ni kọ́ máa lọ lè dànù kó tó wá di wípé àṣẹ wá lórí wípé báyìí ni kóbìnrin ọmọ múra tó wá fẹ́ jáde ìlànà nígbà tó ti wá rí bẹ́ẹ̀ tóbìnrin bá ti múra bó ti yẹ kó múra nínú ẹ̀sìn obìnrin náà lẹ́tọ̀ọ́ àti jáde látara bẹ́ẹ̀ làbẹ́bí wa sọ eléyìí náà fún àwọn sọ̀hábà yìí pé látẹ́múnàrú ìmá àlọ́hìn ẹ̀yin ọkùnrin ẹ má pọ̀ báwọn obìnrin o masajidallah láti má máa wá mọ́sálásí ilé ọlọ́run ó bẹ̀rẹ̀ pé obìnrin náà lẹ́tọ̀ọ́ àti lè máa wá mọ́sálásí ṣùgbọ́n ká má gbàgbé àwọn ṣùrùt àwọn kọ̀ǹdíṣàn tó so mọ́ obìnrin tó wà wá mọ́sálásí kò gbọ́dọ̀ jẹ́ fìtínà fáwọn ọkùnrin o níbi ó ṣe múra níbi ó ṣe máa rìn tí ó tún máa sọ̀rọ̀ tí ó máa dín o kò sì ní máa sí ìtìláàd láàrin ọkùnrin àtobìnrin ẹjọ́ máa fẹ̀gbẹ́ gbára kò ní máa sí yòun ló bá àlọ́ fi jẹ́ pé mọ́sálásí tí wọ́n bá fààyè lé obìnrin lẹ̀ ẹ rí i pé wọ́n fi ọ̀nà ibi tóbìnrin ọmọ gbà lọ́tọ̀ wọlé ọ̀nà ibi tọkùnrin ọmọ gbà lọ́tọ̀ yọ wà kódà ló jẹ́ láàrin Ànábì sallallahu alaihi wasallam táwọn obìnrin bá wá mọ́sálásí Ànábì máa ń lọ́ra díẹ̀ láti tètè tún kọjú sẹ́yìn ní tó kọ́ mọ́ àwọn obìnrin bákan na anabi máa ń sọ fún àwọn ọkùnrin pé ká ṣe sùúrù díẹ̀ kẹjẹ káwọn obìnrin lọ náà kó tó di pé àwọn gbogbo eléyìí fi hàn yìí pé lójú ayé anabi náà àwọn obìnrin máa ń wá mọ́sálásí pẹ̀lú sì fìdí ẹ̀ múlẹ̀ fún wa abẹ́rẹ́ ọba àlekè ọlá kọ́nà kí ó fi wá sí kò ń gẹ́ àánú ẹ̀ ṣùgbọ́n ogun tá a sọ yìí náà kò wá sábúrú ń o nígbà tóbìnrin ọba sọ pé wà kọ́ ẹgbẹ́ dandan ọgbọ́dọ̀ lọ mọ́sálásí kìí sọ̀rọ̀ àyàn fóbìnrin láti wá mọ́sálásí o à ń sọ eléyìí pẹ̀lú pé kí ni òfin ọlọ́run nítọ́lọ́run ọba dì lẹ́nu fún wa pé dandan àbí tẹ́sán ọba sọ fún wa pé dandan ẹ má sì ń bákan náà máa sọ àwọn àǹfààní kọ̀ọ̀kan tó wà níbi kọ̀ọ̀kan sọ pé dandan obìnrin gbọ́dọ̀ wá yóò máa rí kí ení yóò sì eji gbalada jẹmọ èjì ẹlẹ́ẹ̀kẹta báyìí ebi ní wọn bá ti tún sọ̀rọ̀ Ọlọ́run náà bá tún wá òun náà tún gé níbẹ̀ yóò tún sàǹfààní níbẹ̀ eléyìí jẹ àwọn àǹfààní tí mẹmbẹ tá nàbí nàbí sọ wípé ẹ wọn kọ fáwọn obìnrin láti mọ wọn wá mọ́sálásí abẹlẹ bá lè kí ọlá kò fún wa ní wa Muhammad wa